نسألك يا الشهيد الباعث الشهيد الحق وعلى أهله وأصحابه وسلم تسليما كثيرا آمين adáwọ̀pẹ́ fún Allah bẹ́ẹ̀ ni àtúnkì ẹ̀yìn olùgbọ́ wa pé ẹ káàbọ̀ sí orí ètò tí a kò ní alefik fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello ó orúkọ mi mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógún ìbéèrè tí màá fi ṣíde òun náà ni wípé oníbèrè béèrè pé àwọn ti gbọ́ rí lórí ètò yìí náà ni pé nígbà tí a bá wà ní ibi tí a bá ti lọ ṣe ẹ̀yọ́ táwa fẹ́ ṣe àlùwàlá níbẹ̀ wípé a wí gbólóhùn bisimilá torí pé tàbá ṣe bẹ́ẹ̀ àní ní àlùwàlá ẹni náà béèrè pé ṣé a wí gbólóhùn bisimilá pẹ̀lú wíwí pé a wí sókè. So àbí àwí pẹ̀lú pé ahọ́n wa òkè àti tìsàlẹ̀ yóò kàn kanra wọn ní wípé yóò ṣe àmì pé a ṣe bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. ó nínú hadisi tó fẹsẹ̀ rìn lẹ̀ wà nàbí sallallahu alayhi wa sallam wọn ni la salata liman la wudu'a lahu wa la wudu'a liman lam yusammi isma Allahi alayhi kò sí sọ̀láàtì fún gbogbo ẹni tí ò bá sálọ àlà kẹ́bí sẹ́kù kò sí àlọ́ àlà fún gbogbo ẹni tó bá kùnà láti dárúkọ ọlọ́run lórí àlọ́ àlà rẹ̀ ibi yòówù tá a bá ti wá fẹ́ sí àlọ́ àlà á dárúkọ ọlọ́run níbẹ̀rẹ̀ àlọ́ àlà wa ohun tá à ń sìn pè ní ọ̀rọ̀ òun náà ni tó bí kí ahọ́n mì tó sì bí kí ètè kó mì ahọ́n kò mì ètè kò mì wọ́n ń pè léyìn ní kàlámù nàfsì ọ̀rọ̀ tá a sọ sínú. So ọ̀rọ̀ tá a sọ sínú kì í sọ̀rọ̀ ó dìgbà tá a bá tó sọ lọ́nà tó mú kí a hán kó mì kété omi yálà àwọn tá a la sọ lọ́rọ̀ gbọ́ àbá gbọ́ ṣùgbọ́n tí ètè bá ti mì táhán náà mì èèyàn ti sọ ọ̀rọ̀ nìyẹn torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi ń yé wa nínú ọ̀pọ̀lọpọ̀ àyínú alukur'an tí ọ̀rọ̀ tán sọ sínú kò sí bó ṣe lè yí ọ àyàfi tó bá pẹ́ wà lásàlàyé rẹ̀ fún ọ ọlọ́ni wa yaquluna wa yaquluna fi anfusihim ma la yubduna lak wọ́n máa sọ sínú ara wọn nǹkan tó ṣe pé wọ́n ṣàfihàn rẹ̀ sí ọ. ṣùgbọ́n làwọn ọba ló tú wọn fún ló fi yá ànábì sallallahu alaihi wasallam kí ni wọ́n sọ sínú ara wọn. wàyí o tó bá wa lọ sọ̀rọ̀ lọ́rọ̀ ahọ́n rẹ̀ gbọ́dọ̀ mì ètè rẹ̀ gbọ́dọ̀ gbọ̀n bọ́yọ̀ gbọ́ àbọ̀ gbọ́ ètò túmọ̀ sí kò lè sọ jẹ́jẹ́ o sì lè gbọ́n sókè. Hmm. ṣùgbọ́n o gbọ́dọ̀ wí ní wíwí. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight bákan náà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn láwọn ilẹ̀ òkèrè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bákan náà ẹ má gbàgbé pé ẹ lè darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe wòmí wọ facebook ẹ máa fi ọ̀làdùnní belò ẹ máa fi wá tí ẹ bá ti ń rí ẹ máa share rẹ̀ káàkiri bákan náà kí ẹ tún máa like ẹ ẹ bá èmi àti sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lónìí ketekete ẹ lọ́wọ́ waaleykum salaam wa rahmatulah orúkọ yín àti tẹ̀ tí ń pè yìí. àṣà lọ sí àṣà lọ sọ̀rọ̀ kí ara jà. kí ni ìbéèrè yín ìbéèrè mi aláwọ̀kọ́ ni pé bóyá tí obìnrin bá ṣe sọ̀lá bóyá ti sọ̀lá ti àṣì tó tọ́ ẹ pé bóyá bíi sọ̀lá àwọn olóbi tí wọ́n fọ̀ wọ́n ti máa ṣe sọ̀lá bíi bóyá bíi twenty to five tòbí lẹ́yìn ìgbà tó wá ti sọ̀lá yẹn tán ó dàbí pé bóyá òun fẹ́ tọ̀ ìgbà tó wá tọ̀tọ̀ yẹn tán wá rí i pé áìdò òun wá tó kò mọ̀ bóyá kóun tó ṣe sọ̀lá ni áìdò yẹn ti wá ni àgbẹ̀yà lẹ́yìn ìgbà tó ń ṣe sọ̀lá tán kò mọ̀ tó ṣe ìjẹ́jẹ́ sọ̀lá tó ṣe sọ́lá láàṣà ni àbòsí tó máa tọ̀ ṣe. tó lẹ́yìn ìgbà tó wá yẹ kó wẹ̀ tí kò wá wẹ̀ tó o sọ bóyá àìsàn yẹn kò tí ì tó táìmù tó yẹ kó dá tó àwọn sọlá yẹn ṣàtò bíi sọlá ìjọ kan tí ọ̀tá ṣe tó pé eh, ìgbà tó bá máa ṣe sọlá yẹn padà tó máa pé sọlá yẹn ni àbí máa ṣe ní kọ́sì ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé bóyá téèyàn méjì bá wáyàn lọ tó ọ wá jẹ́ pé nǹkan wà lọ yẹn ó ní ọmọ kékeré lọ́dọ̀ ẹ̀ táìmù sọlá wa téèyàn wá bẹ̀ ṣe sọlá tó ìgbà téèyàn wá bẹ̀ ṣe sọlá yẹn ẹnìkan ti ṣe sọlá ẹnìkejì ń ṣe sọlá ẹni tẹ́ ìran wa nàìjíríà sọ pé ah, ibi tó ti ń ṣe pẹ̀lú àyẹn o ìtọ́ ọmọ ọ wà ń bẹ̀ ǹjẹ́ ṣé pẹ̀lú àtọ̀ ń tì ń ṣe ó ti kíráàkà kan ó nìjẹ́ láti mú ráàkà kejì wá ǹjẹ́ tó máa bá sọ̀ láyẹn lọ ni àbòsí máa fi sọ̀ láyẹn lẹ̀ àbẹ́ni tóun ti ṣe pẹ̀lú àtẹ̀lé ṣé sọ̀ láyẹn lálàáfíà ni àdìpọ̀ lálàáfíà. so hmm. ìbéèrè ni ẹlẹ́kẹta bóyá tí ọkùnrin kan bá lóun ọ̀fẹ́ obìnrin kan mọ́ hmm. tó ọ̀fẹ́ nìyẹn wá jẹ́ bí ẹlẹ́yà tó ti kúta ti kọra wọn sílẹ̀ ó sì ti bímọ síbi tó yẹn so ibi bòmíì tó wà lọ ó tún ti lọ bímọ sí ibẹ̀ náà ọmọ tó wá sí sílẹ̀ ọkọ àárọ̀ yẹn ọbẹ̀ tẹ̀ nìka ì tó wá lọ sí ibi bẹ̀ obìnrin yẹn lọ síbi ọ̀dọ̀ ọkọ àárọ̀ tó fẹ́ ọkọ ìkejì tó fẹ́ yẹn ó ti kú tó ń sá lọ sí ibẹ̀ láti lọ sojú tẹ̀ níbi nìka ìtọ́fẹ́ tó ǹjẹ́ tó lè síjú fọ́kọ àárọ̀ yẹn nígbà tó ti lóun ọ̀fẹ́ mọ́ tó lè síjú fàbí kò lè síjú fún mọ́ àbí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe nìka yẹn tán ṣé ọkùnrin yẹn ṣé tó tẹ̀lé fi ọwọ́ kà fún ayé báyá bá kan àbí tó tẹ̀lé àdìkò lè fi ọwọ́ rẹ̀ kà pé bóyá ìyàwó òun náà dẹ̀ ni hmm. torí ó sì náà máa gbà padà sọ̀tàrà yẹn kan. wàhálà sàlámù rahmatulah. ọkùnrin pé njọ́ tí yẹn ṣe sọ lára ìyẹn ti wá ṣe sọ láti tán ìtàn gbàyàn lẹ́yìn rẹ̀ ìyẹn wá lọ tọ̀ ìyẹn ṣàkíyèsí pé nǹkan oṣù ti dé ṣùgbọ́n èèyàn ò fura mà bóyá nǹkan oṣù yẹn ó ti dé ṣáájú kó tó di pé èèyàn ṣe sọ̀lá àbórí sọ̀lá àbílẹ̀yìn sọ̀lá tí ló ti wá kò sí wàhálà nígbà tí èèyàn bá parí nǹkan oṣù rẹ̀ ẹni tún sọ̀lá tù yẹn sí máa ẹni tún sọláàtì yẹn ṣe mọ́ nítorí pé gbogbo sọláàtì tó bá pé ní àkókò rẹ̀ ní nǹkan oṣù dé báyàn nínú sọláàtì tọ́lọ́wọ́n bá ṣàmójú kúrò fún yàn lórí ẹ̀ àyàfi tó bá jẹ́ pé ẹ lọ sọláàtì yẹn lára òòrùn fi wọ̀ lọ́jọ́ yẹn ẹ̀ ṣe àṣírí tó òòrùn fi wọ̀ ẹ̀yìn ìgbà tó òòrùn wọ̀ lẹ́wà fura mọ̀ pé nǹkan oṣù ti dé ẹ san gbèsè sọláàtì làásùrì yẹn padà níjọ́ bá parí nǹkan oṣù yẹn ẹ wá ń sọ nínú ìbéèrè yín pé ṣé nígbà tí ọba yéèyàn pípé nǹkan oṣù àbí tí nǹkan oṣù bá ti yẹ kọ́ dá tí ò dá téèyàn wá lọ lára àbí èèyàn ń rò pó ti dá àbí ó ti dá èèyàn fẹ́ wojú rẹ̀ pé sínsìn tó ń wá èèyàn wá lọ lára fódìdí ọjọ́ kan ìgbà téèyàn wá rẹ́jẹ̀ fódìdí ọjọ́ kan yẹn èèyàn fi wá máa ń jọ́ kejì pé nǹkan oṣù yìí ti dá lèèyàn bá wẹ̀ ṣe wá ń sọ pé ṣé sọ láti odidi ọjọ́ kan yẹn séèyàn san padà bí ò ní san padà béèyàn bá sì san padà séèyàn san lásán pé ni àbí àsán dín ọ̀sùn ẹni tó yẹ pé lé lọ́wọ́ wọn yìí ṣe sọ láti tiwọn ní kọ́sù ẹ̀ ṣe láti pè ní èso onírìn àjò lẹ́wà. wàyí o ọ̀yẹ́ káwọn obìnrin kí wọ́n máa lọ́sọ̀ láti lára fódìdí ọjọ́ kan nítorí pé ẹ̀ bá ń wojú nǹkan oṣù pé ṣé yóò sì tún wà bí ò wá mọ́ nítorí pé àwọn ọ̀kan nínú àmì méjì tẹ́ bá ti rí nínú àwọn àmì téèyàn máa fi máa pé nǹkan oṣù ti dá ó ti tó bí kọ́tẹ́ pé ẹ mú òwú tutù àbí kìsà ẹ kì bọ àyè ibi tí nǹkan sùn gbà jáde ẹ kó ti gbẹ kò sí nǹkan kan títún jáde ńbẹ̀ mà so ẹ ti mà pé nǹkan sùn ti dànù àbí kó sì jẹ́ pé omi funfun tó dà gẹ́gẹ́ bí ẹ̀fun tí máa jáde lábẹ́ obìnrin lẹ́yìn ìgbà tí nǹkan oṣù bá ti dá tí máa jẹ́ àmì láti mọ̀ pé nǹkan oṣù ti tán ó jáde lára yín kẹ́ lọ́ wọ ẹlẹ́ẹ̀kan náà ní kẹ́sì máa sin lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa so torí ká máa fi sọ láti falẹ̀ ká máa fi ti pé à ń wojú nǹkan oṣù ká máa fi ṣèkẹ́wọ́ nígbà tí nǹkan oṣù sì wá má bí ìgbà téèyàn fẹ̀sìn ṣeré ni àwọn ò sì mọ̀ gbà wo ni kó ń bọ̀ téèyàn wà kú pẹ̀lú pọ̀ máa má pẹ̀sìn tì ẹgbọ́n tó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá sọ́nù alukur'an ó ní fawailun lil musallin alladhina hum an salatihim sahun wáìlù àyè burúkú kan nínú náà jahannam àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní kò sí tí wọ́n sọ síbẹ̀ tí ò yọ kọ́ máa jẹ́ ti àwọn àti sọ̀láàt ṣùgbọ́n àwọn ẹni tí máa fi sọ láti falẹ̀ nínú wa torí délé ẹjá kè sára ọ̀pọ̀lọpọ̀ máa ń dá àwọn àṣàkáṣà àṣà tó múni wọ jahannama rọrùn láwùjọ wa wípé àjàpọ̀ hmm. ìní ìjọ kìíní kan lójú àjàpọ̀ níjọ aláìfẹ́ lọ́wọ́ bá sìn lójú torí délé ẹjá sọ́ra fún ẹjá sin lọ́wọ́ bá lásìkò ká má fi falẹ̀ hmm. ẹ tún wá ní tó bá jẹ́ pé ẹ bá lọ́ọ́ bẹ nìkan wò ẹ wá ń ṣe sọ láti láyè ibì kan wọ́n ní tiwọn fi ń yé yín pé à ayébi tẹ́ dúró yẹn ìtọ̀ ọmọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyẹn ti ṣe rákà kan àbẹ́ ti ṣe jù bẹ́ẹ̀ lọ àbẹ́ tiẹ̀ ti parí sọ láti yín kó tó di pé wọ́n ta yín lólobó bẹ́ẹ̀ kí ni nǹkan tó tó kù tẹ̀ sí tó bá jẹ́ pé ìtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ti tẹ́ ìtẹ́lé ìtọ̀ yẹn lórí hmm. ìtọ̀ yẹn kò rin gbára àtẹ́wà bí ara ẹni tí ń ṣe sọ láti kò sí wàhálà ń bẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ní ìsinyìí ibi tá a gbẹ́ igi kọjá sọ́kẹ̀wé tí gbẹ̀ ń dà bẹ́ tí ń dà bẹ́ tí tọ̀ ń dà bẹ́ tó bá yẹ kó ti ṣe dẹ́kin òkè rẹ̀ àlè ṣe sọ láti lórí rẹ̀ tó sì jẹ́ pórí ìgbé àtìtọ̀ lẹ dùn àmọ́ gbà tó ṣe pé àrítọ̀ àrígbẹ̀ àyè ibẹ̀ ọgbẹ fúrufúru hmm. bẹ́ẹ̀ náà níbi tó ọmọ sí ìtẹ́ tí wọ́n tẹ́lẹ̀ lórí ẹni tí ń bẹ́ńbẹ́ àti ìtẹ́ tí ń bẹ́ńbẹ́ ó yí ó kí débi pé ìtọ̀ yẹn ò ní gba ara rẹ̀ jáde ẹ̀ lè ṣe sọ láti yín kò sí wàhálà ń bẹ àmọ́ tó bá pé ìtọ̀ yẹn bá ti rin jáde débi pé ọ̀n kan sọ yín sọ̀lá àti tẹ́lẹ̀ ṣeun kìí ṣe sọ̀lá mm, mm. ẹ já ẹ lọ fọ ìtọ̀ yẹn kúrò lára yín ẹ wàá pààrọ̀ àyè láti tún sọ̀lá àti yín yẹn bẹ̀rẹ̀ eléyìí ò jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní tó bá rí pé àwọn bá ti bímọ síbi kárí mm. àwọn sì tún lọ lọ́kọ ń bomi nígbà tọkọta lákòókò kọ àwọn alẹ̀ ọ̀kan nù àwọn ọmọ táwọn ti wá bí sílé ọkọ àárọ̀ ó ti wá dàgbà débi pé ń lọ ilé ọkọ àwọn á lọ síbẹ̀ láti lọ pétọ̀ àwọn náà nìyọ ọmọ tí ń lọ ilé ọkọ yìí báyìí so wọn á ní ọkọ kejì tó sì fẹ́ àwọn òun ti kú hmm. nígbà táwọn á débẹ̀ ṣé ẹni tó jẹ́ bàbá ọmọ tí ń lọ ilé ọkọ tó ti fìgbà kan jọ́kọ àwọn rí tẹ́lẹ̀ hàn só lè tún rójú àwọn táwọn bá jẹ́ni tí bá máa bójú káwọn ò ṣèjú fún ṣèjú fún pé kìnnì kì sọkọ tí yín mà ó ti di àjòjì sí yín níjọ́ tọkùnrin bá ti kọ obìnrin sílẹ̀ ó ti tán gbogbo ẹ ti pinnu kó ní kálukú kó dúró tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nù. ẹ tún wá sọ dídí kí ẹ yàtọ̀ sí tó bá rójú rẹ náà tó tún lè fọwọ́ jẹ́lá jẹ́lá báwo pé kí ni ọlọ́mọ sí alọ́ dàrán. sọ nítorí di eléyìí báyìí kódà tó bá fẹ́ dán wọ́ ẹ gbà ọwọ́ rẹ dànù ní pé àbọ̀ gbádùn má hmm. ti sè pé nǹkan ṣe ọmọ kankan ni tó <laughs> òfin ọlọ́wọ́n bá nìyẹn. Hmm. àwọn nítorí pé sọ pé wọ́n fi àwọn ẹjọ́ fẹ́ yín ná. Oh. <laughs> plus two three four eight zero eight three two nine three eight nine six eight ọ̀dà hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. ó kọ́ mi ní abdulsalam abdulkadir láti ìbàdàn. láti ìbàdàn kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé tí ènìyàn bá lọ sí ilé àná fún mọ̀mí mọ̀ mm-hmm. tí wọ́n sọ pé kí èèyàn ó tẹ̀ gbọ́gbẹ́ bíi kéèyàn olóṣù mhm. ṣùgbọ́n ẹni gbogbo ń tẹ olè lọ pé àti kéèyàn afọrùn tẹ kékeré gan owó rẹ̀ dé àti ṣe mhm. tòótọ́ wọn sọ pé kẹ́ni mo lọ tòótọ́ yá pé wọ́n á kó ń bẹ̀ lọ́jọ́ yẹn bọ̀ wọ́n sì dúró pé tó bá lè padà wá láti wá tẹ àwọn ṣetán àti fọmọ fún ẹni dẹ́ ni kó tó di kó rí ọmọ yẹn tó ti pẹ́ tó ti ó ti ń ṣe ìwádìí láti rí àti àti àti gbélé yìí ìbéèrè mi kí ni ìbéèrè mi. ìbéèrè kejì ó ní pé kí ni ọ̀nà tá a lè gbé gbà tí ó lè rọ̀ wá lọ́rùn láti lè máa rí àwọn oníṣúná torí pé tá a bá rí sísà tó fojú jọ wá gan á padà rí i pé tá a bá délé wọn náà ìyàtọ̀ ní àbálẹ̀. alhamdulilayi ẹni tó fẹ́ fẹ́ yàwó tó wá lọ sí ilé àwọn òbí ọmọbìnrin tó fẹ́ fẹ́ ṣùgbọ́n tó ṣe pé àwọn ti ní àlàkalẹ̀ ń bẹ̀ pé àwọn ò lè fọmọ táwọn fẹ́ nìkan àfẹnitọ́ bá ti lè kúnlẹ̀ kó bá jẹ́ kèfèrí hmm. ẹni tí ọba ti lè dọ̀bálẹ̀ àwọn ò lè fọmọ fún so eléyìí wọn á sọ pé àṣà làwọn ń bá káwọn ò tí ì gbẹ́sìn yìí hmm. so ẹni tí ọba sì mọ nǹkan wọn máa ṣàlàyé rẹ̀ fún yìí ẹ pé àwọn àṣà lọ́dọ̀ àwọn ẹni tí àṣà tó mú lómi tó lógún hmm àwọn máa mójútó wọn máa kíyèsí ìjòfin ọlọ́run ọba gan lọ so eléyẹn <laughs> aburú ńlá ni ó sì pọ̀ láwùjọ wa hmm. tá a bá rí ẹni tí ń ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó gbé àṣàhárí hmm. tó sì ń pera rẹ̀ ní mùsùlùmí á sọ pé kò tí ì lágbọ̀ọ́yé Islam hmm. kò sì lè má jẹ́ bẹ́ẹ̀ báwo ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ṣe súnmọ́ ká lọ gbọ́rọ̀ lọ ìhà wo ni wọ́n kọ sí káwọn máa lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ gbogbo èyí tí àwọn èèyàn ń ṣe lọ́tún tí wọ́n ń ṣe lọ́sì ìbá ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹnu sáta ìdánilẹ́kọ̀ọ́ ni hmm. wọ́n lè pé kí náà ń gbé kí náà péjọ tẹ̀ ń gbọ́ tásùbò hmm. di rákà mẹ́jọ ni <laughs> bẹ́ẹ̀ ni yorùbá wí torí pé àwọn kẹsìn kún kankan bí àṣà lọ nítorí de eléyìí báyìí yorùbá náà fúnra ara rẹ̀ náà lọ sọ pé dọ̀bálẹ̀ kìí ṣe wà. ntẹ́ni tí ń dọ̀bálẹ̀ fẹ́ jẹ ní wa. sọkò nítumọ̀ kankan irọ́ burúkú lásán mm. ẹ̀tàn jẹ́ torí de eléyìí ṣé tí ẹni tó fẹ́ fi ọmọ yín bá ti dọ̀bálẹ̀ tó bá ti kúnlẹ̀ ó ti ṣe dáadáa sọmọ yín nù títí láéláé kò bá máa lù kò bá máa nà kò bá máa fọ̀bẹ gé lára ó sá ti jọ máa rí. Hmm. torí de eléyìí báyìí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ti torí tóun náà wá ń wá kó wá ṣe ń tọ́lọ̀ ọ̀bọ̀ fẹ́ hmm. nítorí pọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ a kì í tẹ̀ fẹ́nìkan báwọn àfi Allahu Rabbul eléyìí ò jẹ́ bá wọn níbo làwọn sì máa rá àwọn obìnrin tí wọ́n ń ṣe súnà fẹ́ ẹ máa wá wọn náà ni <laughs> so inshàlá bẹ́yìn náà ṣe ọ̀yẹ́yìn náà ọkùnrin mélòó náà ní ṣe súnà so bẹ́yìn náà ṣe jẹ́ pẹ̀lú ṣe súnà jẹ́ pé obìnrin náà wà yín láwárí bẹ́ẹ̀ lẹ́yìn náà ọmọ owó obìnrin tí wọ́n máa ń ṣe súnà láwárí inshàlá táníyàn bá ti dáa pẹ̀lú téèyàn wá ọlọ́run ọbọ̀ gbé kálukú ko irú ẹni tí ń fẹ́. a lè pé kò sí wọ́n pọ̀ alhamdulilayi ẹ̀sìn ọlọ́run bá ń tàn ká gan àwọn èèyàn tí sì ń gbàgbọ́ ẹ̀sìn wọn pọ̀ gan. tó ṣùgbọ́n ẹ wá sọ̀rọ̀ kánú béèrè yín pé torí pé bá rọ ọmọbìnrin tí ń ṣe súnà náà ńgbà ẹ bá délé rẹ̀ ẹ bá pé wọn ṣe súnà bẹ́ẹ̀ náà ni ẹ̀yin gan alára tẹ́ ẹ bá wọlé yín wò ó lè jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ ṣe súnà àwọn bàbá àti màmá yín kọ́ ẹ rí i pé ẹ̀yin náà ń bẹ lórí pé ẹ̀ tó ń bá wọn fà á náà pé díẹ̀ díẹ̀ dání ẹ̀ tó wọ́n ní láti inú kòkò dúdú. lẹ́kọ̀ọ́ fúnfún jíjà jẹ́ <laughs> jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré bẹ́ẹ̀ lè máa gbọ́ wa ní ìkànnì ojúwe wo mi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi èlò wa kẹ́ ẹ máa láìkì ẹ̀kẹ́ tó máa ṣí ààrẹ ẹ rí èmi pẹ̀lú sheikh tí adìjọ ń ṣe. hello. asalaamualeykum wa wa aleykum wa rahmatulahi wa barakatuh wo kò ní ibi ẹ ti ń pè yìí orúkọ mi kamaldeen abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. mo kí àwọn sẹ́kọ̀ọ́ wa bá kí ẹ̀ ń tẹ́ ń darí ètò. náà ẹ ṣé o. inshallah ìbéèrè mi alákọ̀ọ́kọ́ tí àwọn ọmọ sukùl tó wà nínú exam. Mhm. wọ́n wọnú kíláàsì ní nǹkan bíi three thirty ni wọ́n wọnú kíláàsì three thirty ó sì di nǹkan bíi six thirty kí wọ́n tó jáde mọ́gírìbì kù dẹ̀dẹ̀ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ìṣẹ́jú ṣé wọ́n lè ṣe àṣírí kún tó wọlé àbí wọn lẹ́tọ̀ọ́ àti kí àṣírí kún tó wọlé. eléyìí ni ìbéèrè mi alákọ̀ọ́kọ́. ẹ̀kejì. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. Mhm. bí ẹ bá fẹ́ ṣẹ́bù fún ọmọ ìyá àwọn ọmọ tí gbogbo wọn lọ ilé ẹ̀kọ́ ọ̀kẹ́ wa gbapò wálé ìyẹn wá ṣe ẹ̀bùn fún òun nìkan ẹ̀ ń tọ́ ẹni ọgbapò yẹn ṣé èèyàn lu òfin ọlọ́run àbí èèyàn òfin ọlọ́run látara àdìsá lẹ́yìn sọ́lá alẹ́sọ́lá pé tó ní tábà sẹ́bù fáwọn ọmọ akáṣe fún gbogbo wọn. Hmm. àwọn eléyìí ní skul ni ọ̀kẹ́ gbìyànjú pé hmm. tẹ́ ẹ bá ṣe ẹ̀bùn fún un nìkan èèyàn òfin ọlọ́run lórí hmm. ìbéèrè mi. ẹ ṣé o. ṣáàlà tó ọjọ́ sákùnmọ́lá ọ̀kẹ́. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní tí èèyàn bá fẹ́ lọ́ọ́ ṣèdánwò ìdánwò yẹn bẹ̀rẹ̀ bí aago mẹ́ta àbọ̀ lọ́sàn-án so wọ́n sì fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní wákàtí mẹ́ta mẹ́ta tí wọ́n fi kọ ìdánwò yìí tán ìgbà tí wákàtí mẹ́ta yóò bá pé sí aago mẹ́fà àbò ti lù magrib ti ń kú dẹ̀dẹ̀ kọ́ wọlé àtìmọ̀ pásìkò tí wọ́n bẹ̀rẹ̀ ìdánwò yẹn sí àkókò asiri ò tí ì wọlé wọ́n ní sáà lè ṣe asiri láti ilẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ká ṣe sọ láti láti ilẹ̀ fẹ́ni tó ṣe é pé kò sí lórí ìrìn àjò fẹ́ni tí èsì pé àràfà lọ́wà ẹni tí èsì pé Muzdalifa ló wà hmm. ọlọ́run ẹlẹ́dàá wa sọ pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tá a fi àsìkò sí òun náà ni sọ̀láàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ká ṣe sọ̀láàtì láti ilẹ̀ láì kò sí ìdí kan nínú ìdí tí òfin ṣẹ̀ríà tó ti torí rẹ̀ sọ pé a lè ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ewu ńlá bẹ́ẹ̀ fún yàn nínú òfin ọlọ́ hmm. <coughs> nínú ewu tó wà ń bẹ nípa olùmọ̀ sọ pé lè sọyàn di kèfèrí. La ilaha illallah. nítorí pé ọmọ àmà afẹ́ lùfín ọlọ́run ọba nìyẹn. Hmm. ìdánwò àti ntọ́jọ bẹ́ẹ̀ kò sí nínú àwọn àdí pàtàkì eléyìí tó ṣe pé ṣẹ̀ríà tó ṣe àlàkalẹ̀ rẹ̀ péyàn lè ti torí rẹ̀ máa ṣe sọ láti kásìkò rẹ̀ ó tó wọlé. Hmm. lẹ́yìn ìjọba torí de lẹ́yìn àmọ́ pé tá a ní wákàtí mẹ́ta lẹ́fìsì dánwò kì í ṣe dandan kọ́tẹ́pẹ́ wákàtí mẹ́ta náà ló fi jókòó níbi tó ti ń kọ̀ dánwò wọ́n bẹ nínú àwọn ọmọ tó ṣe kí wọ́n ní kí wọ́n ṣe wákàtí mẹ́ta kí wọ́n fi kọ̀ dánwò nítorí pé tó bá ti ṣe ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní òtún máa náwó pé mo ti kọ́ tán hmm. àwọn ọmọ oníwà ń wára tó jẹ́ pé àwọn tí wọ́n aláṣẹṣèdí rẹ̀ mi làwọn. tó hmm. ẹlòmíì ọgbọ̀n ṣẹ́jú ẹlòmíì wákàtí kan ẹlòmíì wákàtí kan àbọ̀ ẹ̀rí pé ńgbà sago márùn-ún ọba fìlú kálukú ti túká. Hmm. so inṣàlá ńgbà ẹ bá jáde ẹ máa ṣe sọ táwọn ọmọ míì àwọn sì jẹ́ pé tọ́ àwọn náà ságbà páliwálé so àwọn afẹ́ fún àwọn ọmọ ilẹ́bùn ṣé á dá fún ẹni tó gbégbó orókè ńlẹ́bùn ni yàtọ̀ sáwọn ẹni tó fìdí rẹmi àbí gbogbo wọn náà láà fún òfin ọlọ́run ni pé gbogbo wọn lẹ́fún nítorí pé ànábì sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ pé ká ṣe dọ́gba láàrin àwọn ọmọ wa. Hmm. nígbà tí eh, Nu'man tó wá sọ fún anabi sallallahu alayhi wa hmm. bàbá bashir tó wá bá anabi sallallahu alayhi ọmọ mi an yìí mọ̀ wá sí mo fún hmm. mo ní ẹrú kan anabi sọ pé hmm. àbí gbogbo àwọn ọmọ náà ló bùn nírú nǹkan yìí ah ó ní o. Ah, ànábì ni ẹ má pè mí jẹ́rìí sábòsì mm-hmm. ẹ má pè mí jẹ́rìí sábòsì mm-hmm. torí pé bá a ṣe bí ọmọ tí ọgbà rí mm-hmm. la bí ọmọ tọpọlọ rẹ̀ sùn <laughs> gbogbo wọn ọmọ wa náà ni gbogbo wọn ṣe mm. ẹ̀yin sì ń fẹ́ kẹ́ ẹ jèrè ìgbọ́rọ̀ ọmọ kínní bẹ́ẹ̀ sì fẹ́ jèrè ìgbọ́rọ̀ síni lẹ́nu ọmọ kejì mm. so bẹ́yìn ọ̀bá ti wá fẹ́ jẹ́ sábàbí tọmọ kan ò fi wá yà láì gbọ́rọ̀ ẹ gbọ́dọ̀ bùn ẹnìkan lẹ́bùn kẹ́ má bùn ẹlòmíì nítorí pé ọmọ tí ò ṣe dáadáa tẹ́ ẹ bá ti fóònù lẹ́bùn rú ètò ẹ̀fọ́ ọmọ tí ń ṣe dáadáa pẹ̀lú ògbó ọlọ́run akúrí náà ni ọmọ abẹ láìláì ok ṣé nítorí pé mi ò ti ṣe dáadáa nù ìdánwò lẹ́ẹ̀fẹ́ mi ní nǹkan kò sí wàhálà kò sí wàhálà ká máa bá lọ so kò ní pé yín so àmọ́jẹ́ bá bùn lẹ́bùn pé ah tó ń ti pín ṣàṣeyege bàbá mi sì fún mi lẹ́bùn báyìí má mi fẹ́ mi náà lẹ́bùn báyìí pẹ̀lú ògbó ọlọ́run tó bá di sáà míì tí bá ń bọ̀ hmm. á máa yà wọ́n lẹ́nu bí màá ti ṣe gba ìdánwò yìí tó hmm. so ọmọ yìí padà hmm. ṣùgbọ́n ìyàtọ̀ wà láàrin òbí àti lẹ́ẹ̀kọ́ kò sí nǹkan tó burú pé kí lẹ́ẹ̀kọ́ kó fún ọmọ tó gbégbó orókè kó fún lẹ́bùn yàtọ̀ sẹ́ni tí ò gbégbó orókè torí pé lẹ́ẹ̀kọ́ yìí sòbí ẹnìkan kan nínú wa òun ń ṣe alámòjútó lórí wọn ni àmẹ́yìn tẹ́ ẹ jóbi àbá ṣe bí ẹni tó gbárí náà la bí ẹni tó gọ̀ torí délé yìí gbogbo wọn lẹ́fun lẹ́bùn tiyín. ẹ lọ́run alo salamu aleykum abdulayi abakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu wo kọ́ yín bí ẹ ti ń pè yìí. èmi riyad ẹbẹ láti ìlú gabon. gabon kí ni ìbéèrè yín. naam níbi tí àwọn àmì báyìí iṣẹ́ awakọ̀ la máa ń ṣe. gẹ́gẹ́ bí dírẹ́fà. tí a bá sì dá wa dúró ìgbà míì ẹ máa jẹ́ pé àwọn nǹkan bí ọtí bíyà ẹ ní kí a bá wọn kó àti máa ń kọ̀ àrí pé kò bọ́ fi ọlọ́run mu. nǹkan tí mo wá fẹ́ bèrè níbẹ̀ níbi ni pé ṣé tàbá rí ẹni tó mu ti mu tí yó tó dá wa dúró nípò ń fẹ́ wọkọ̀ kí a lè gbé wọn. nàm ìbéèrè mi náà ò jù bẹ́ẹ̀ lọ. alhamdulilayi ọkọkọ Eh, tó bá pé mùsùlùmí ní bá ń ṣiṣẹ́ à ń wakọ̀ <clears throat> oríṣiríṣi ọkọ̀ táwọn yẹn máa ń wà kò bá jẹ́ tán fi ń pẹ́rù kò bá jẹ́ tán fi ń pẹ́rù kò bá sì jẹ́ pé bọ́yọ̀ kadà tó mùsùlùmí ò gbọ́dọ̀ kọtì lópin ìgbà tí wọ́n bá jẹ́ mùsùlùmí <clears throat> torí bó ló ti sọ fọlọ́njọ́ gbẹ̀ndàkìyàmù hmm. <clears throat> àfi tí wọn bá ní èsì tó múnádóko tó lè sọ fọlọ <laughs> pé ìwọ Ọlọ́run abáwọn kọtí káwọn náà lè bá gbádùn ẹ̀mí wọn ni ah. Ah, Ọlọ́run abáwọn kọtí torí kí ayé tiwọn náà lè bá a máa lọ ní gbẹdẹmukẹni tó bá ti máa ń tọ sọ fọlọ ń tọ ọ̀rọ̀ náà lọ gbà náà àmọ́ haram haram haram ni kí mùsùlùmí ọjọ́ pé ń bá wọn kọtí hmm. gẹ́gẹ́ ṣe jẹ́ pé haram ni fún mùsùlùmí kọjá pé wọ́n ló fún wọn láyè tán ti ń patí hmm. wọ́n ló fún wọn láyè tán ti ń tọ́tí hmm. wọ́n ló fún wọn tán ń kọtí pamọ́ tó mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ eléyìí ẹ wá ní ẹ̀yin gẹ́gẹ́ bí awakọ̀ hmm. ẹ̀yin gẹ́gẹ́ bí awọ̀kadà ẹni tó wá da yín dúró tó ó ṣeéṣe kó ti mutí tẹ́ ẹ lè gbé wọn abẹ́ ẹ lè gbé wọn ọlọ́run ọ̀bẹ ọ <laughs> bíbí kọ́ máa bi pásíńjà ti ń dọ̀dọ̀ pé ẹ jọ o ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ kí n gbé yín ṣé èsì pé ẹ ti mutí ọlọ́run ọba ọ̀bẹ ọ àmọ́ tí wọ́n bá kíyèsí pé ti mutí ó sì ti mutí débi pé ọpọlọ rẹ̀ ti sọnù hmm. so eléyìí báyìí kò ní í mọ bí tẹ́ ẹ ti sọ ọ́ tó nígbà tẹ bá débẹ̀ ẹ gbé tayọ àyè o tẹ bá wá gbé tayọ àyè o tẹ bá wá tají pé bàbá ibi tẹ ẹ lẹ ń lọ bí kéèyàn sọ pé ó ń lọ sọ̀rọ̀ àgàdà ó sì jẹ́ pé bóyá ìta aláṣà ló ti fẹ́ sọ ó pe ọ̀rọ̀ àgàdà ẹ̀ wò nǹkan mẹ́fà <laughs> tó ẹ máa ń tẹ náà lọ nígbà tí ẹ wá dé ọ̀rá gádà bàbá àti dé ọ̀rá gádà tó ti fẹ́ sọ̀tà ló sọ pọ̀ ọ̀rá gádà ló ti sọ tààlà àṣà ni. Ah. <laughs> ẹ bá tó di pé ẹ tó padà gbogbo ẹ bá tó wá débẹ̀ lọ́wọ́ rí àkè ni sunsun mọ́ lọ. lẹ́mọ̀ ah, pé lẹ́yìn yóò fi tiẹ̀ bá ti yín jẹ́ mi. ṣúgà jẹ́ ẹ̀ ńgbà tí gbogbo yẹn bá sì péjọ lálábàárà láàrin ẹnìkan rí tẹ́lẹ̀ ìkànnà mm-hmm. ẹlòmíràn pé ẹ ṣe gbèrú bàbá ẹ tẹ́ mọ̀ kó rírì ó pé. sọ̀tọ̀lẹ̀ ẹ ṣe kí ẹni tó rírì ó pé mm. kẹsẹ̀ rí ó pé mm. tó tẹ́sẹ̀ rẹ bá pé kó fi máa sá lọ <laughs> lẹ́yìn ìjà bó ti ṣe jẹ́. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh abu fauzan láti wàhálùkù. láti burkina. waka eh, burkina faso. naam kí ni ìbéèrè yín. ìbéèrè mẹ́ta mo fẹ́ bí lọ́dọ̀ àwọn olùmọ̀ wa. gbàǹgọ̀gbì àkọ́kọ́. ẹ̀yin ìbéèrè àkọ́kọ́ ni pé mo fẹ́ béèrè tí yẹn bá wà nà sọ́láàtì. Mm-hmm. tí yẹn bá ṣe sọ́láàtì lọ́wọ́ tí yẹn wá gbàgbé orúkọ àrkáàní sọ́láàtì kẹ́ báwo ni ẹ ṣe lè padà wá orí orí rẹ̀ lópin ìgbà tí ọba rẹ̀ ti naam o ti ye ìbéèrè kejì. èlé ni àkọ́kọ́ mhm. ìbéèrè kejì bí ọyìn tí yẹn bá ṣe àtáyà mhm. ọwọ́ gbígbọ́n ní ṣé àmọ́ gbọ́n wọ́n yẹn títí dá fi ṣe àdúrà tá a bá fẹ́ ṣe lẹ́yìn ìtaka tàṣàwù tiẹ̀ ni àbí ó níbi tá a bọ̀lọ̀ dáadó. naam ìkẹta. ẹlẹ́kẹta ni pé lérí rúkú. Eh, naam ǹjẹ́ ìyẹn lè ṣe àdúrà lérí ìrùkú lẹ́yìn ìgbà tí yẹn bá ṣe subahana rọ̀bì àwọn àbí. naam naam àti wọ́n yìí ṣe ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta. naam ìbéèrè alákọ̀ọ́kọ́ tí yẹn bá gbàgbé orígun kan nínú orígun sọ́lá. naam tí yẹn sì wà lórí sọ́lá tìyẹn. naam sèyàn padà síbi àti ṣàtúnṣe rẹ̀ kó tó di pé yẹn tẹ̀síwájú. bí hmm. àpèjúwe ní ìsìn ẹ̀kẹ́ súrà ẹ̀kẹ́ fatiha sọ wá ẹ̀kẹ́ lọ sí rùkú lẹ́ẹ̀ bá ẹrùpẹ ti rùkú ẹ ti gbórí sókè láti rùkú nílẹ̀ bá lọ sí foríkalẹ̀ so ẹ ti já rùkú ẹ tún já gbígbórí sókè láti rùkú hmm. orígun méjì lẹ ti sọnù hmm. so ìtẹ wa rántí ní foríkalẹ̀ o lẹ́sẹ̀kẹsẹ̀ láti foríkalẹ̀ láti dìde lọ sí rùkú hmm. rùkú tẹ pati ẹ ṣe tẹ bá rùkú tán ẹ tún gbórí sókè láti rùkú ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ sí foríkalẹ̀ nígbà tẹ bá parí sọ láti yín ẹ sálámà ẹ wàá forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà nítorí pé ti ṣàfikún nínú sọ̀láàtì yín látàrí ìgbàgbé bẹ́ẹ̀ náà ni ẹni tó bá gbàgbé ọ̀kan nínú forí kanlẹ̀ méjèèjì nínú rákà kan ìgbà tí ó wá rántí sí ó ti dìde lọ sí rákà ẹlẹ́kejì láti dúró yẹn iná lẹ ti padà lọ sí forí kanlẹ̀ kẹ́lẹ́ bá a mú ìforí kanlẹ̀ ẹlẹ́kejì tẹ́ ti gbàgbé fi sílẹ̀ wà ńgbà tẹ́ bá wá forí kanlẹ̀ ìforí kanlẹ̀ ẹlẹ́kejì tẹ́ ti gbàgbé tẹ́lẹ̀ hàn ẹ ṣẹ̀ṣẹ̀ wàá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì ní ìsìn gbàtẹ́yìn náà bá parí sọ láti yẹn sálámà nígbà tẹ́ ẹ bá sálámà tẹ́ ẹ wàá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì nítorí pé ti ṣàfikún nínú sọ láti yẹn látàrí ìgbàgbé eléyìí jẹ́ tẹni tó bá gbàgbé orígun kan nínú orígun sọ̀rẹ́ orígun kìn ín sábà tún fẹ́ jẹ́ orígun kan mọ́ torí omi náà tún tẹ̀lé bí àpèjúwe ta ọkọ mu atẹni tó gbàgbé rùkú sẹ́wọ̀n kí rùkú orígun ni. Nah tátún nàró dìde láti rúkú lọ sí dúró orígun míì náà tún ni. Hmm. tó ìgbà míì ẹnu míì máa béèrè pé ìgbà táwọn ṣe sọ láti lẹ́yìn lèmáàmù lèmáàmù gbàgbé nínú rákà kan àwọn rákà sọ láti táwọn ṣe ẹ̀ẹ̀kan ló forí kanlẹ̀ kó forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì. Hmm. ìgbà táwọn wá parí tí wọ́n wá pe àkíyèsí bá forí kanlẹ̀ ìgbà míì wọn pàkíyèsí rẹ̀ subhanallah ti kọ́kọ́ yẹn bàbá ìmáàmù bá sọ láti lọ. Hmm. ìgbà tó wá di ibi tí wọ́n ti ṣe tashahhud ó kù dẹ̀dẹ̀ kí lè máàmù ọ̀sálámà kọ̀ sálámà ó wá forí kanlẹ̀ kó tó di pọ́n sálámà ó sì kọ̀bìlì. Hmm. ìgbà tí ó wá sálámà lẹ́yìn kọ̀bìlì rẹ̀ wọ́n á bi léèrè pé kí ni túmọ̀ kọ̀bìlì tẹ̀sí ó nítorí pé òun gbàgbé fi ìforí kanlẹ̀ kan sílẹ̀ nínú ọ̀kan nínú rákà tóun ṣe nínú sọ̀láàtì wọ́n á ah, ìforíkalẹ̀ gbàgbé ò lè gbé ìforíkalẹ̀ orígun ó ní ah, ó gbé kò gbé nǹkan kan o hmm. kò gbé nǹkan kan ẹni bá ń rẹ̀ àṣedànù lásán ló ṣe o nítorí nítorí máa pè lórígun sọlá ìforíkalẹ̀ gbàgbé kì í gbé ìforíkalẹ̀ gbàgbé ní tó máa ń gbé oní tí ò tó orígun oní mm. tí ò tó orígun àmọ́ tó máa pè lórígun orígun wọn orígun wọn máa pè àwọn lọ fi kíní kan dígẹrẹ wo orígun yóò wo dànù ni mm. sọ eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ wọn á ní tí a máa ń ṣe tashahhud nínú sọlá tiwa ọmọ àka wa ti ìfábẹ́là èyí tá a máa gbà sókè gbà sílẹ̀ tá a gbà á débì kan á dàdúró ni àbá gbọ́n wọ ibi tá a ti sálámà á gbọ́n wọ ibi tá a ti sálámà ni. Hmm. torí pé sàhábí tún sọ fún wa bẹ́ẹ̀ yẹn ó lóun rí ànábì sallallahu alaihi wasallam tí ń gbọ́n ọmọ aká rẹ̀ nígbà tí ń ṣe tashahhud yad'u biha ó fi ń ṣàdùà. Hmm. sáàsì mọ̀ ká dùà oríṣi méjì ni du'a'u thana àti du'a'u mas'ala àdúrà tá à ń fi yin Ọlọ́run àtàdúrà tá à ń fi tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run méjèèjì ní sìn bẹ́ẹ̀ nù tashahhud torí délé a sì wọ sálámà wọn nígbà tá a bá ti rúkú tá a bá ti wí gbólóhùn tá à ń wí ní rúkú subhana rabbiyal azim tá a wí níye ìgbà tọrọ wa lọ́rùn subuhun qudusun rabbul malaikati war ruh wọn ní sáà tún lè ṣàdúà àlè ṣàdúà o wọn kì í ṣàdúà ní rúkú o bí wọn ti ṣe kí alukur'ani ní rúkú hmm. wọn kì í kí alukur'ani ní forí kalẹ̀ àmọ́ wọn a máa ṣàdúrà ní forí kalẹ̀ hmm. àmọ́ subhanaka allahumma wa bihamdika allahumma ighfirli tẹ́ ẹ bá wí nínú rúkú òun ṣe déédéé sunna anabi sallallahu alayhi wa sallam pànàbí máa wí ní rúkú hmm. àdúrà mi yàtọ̀ sílẹ̀ yà gbọ́dọ̀ dán o hmm. so nítorí pé rabbi ighfirli ọ̀parí gbólóhùn yẹn anabi máa wí ní rúkú yàtọ̀ sílẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ ṣàdúrà kankan rúkú wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. ọ̀rẹ́ àti wọn sọ̀rọ̀ láti ọ̀nà ìgbìmọ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè ṣe tí obìnrin bá wà tó ní ọkọ tí ọkọ wa kórìíra àmọ̀bìnrin gidi gan-an sọ ẹ pé kì í fẹ́ rí ní àmọ̀bìnrin láti kí ni irú obìnrin bẹ́ẹ̀ lè ṣe. ọkọ kórìíra òbí rẹ̀ ṣé òbí títí wọ́n ti lọ àmọ̀bọ̀ yóò bí ìyàwó lọ kó kórìíra bí òbí tọkọ. falakola hal mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kórìíra mùsùlùmí. tí ìwà ẹni tí òun kórìíra ọba dá sí ọ hmm. ó sì máa bá a ṣe nígbàṣe ti mùsùlùmí. Hmm. so má fi hàn má sì jẹ́ ọ wà nínú ọkàn rẹ pé kórìíra mùsùlùmí hmm. mùsùlùmí máa ń fẹ́ràn mùsùlùmí ni nígbà tó ṣe pé mùsùlùmí lẹni tí wọ́n lọ kórìíra ẹ̀ṣẹ̀ ńlá lèèyàn dá kéèyàn tọrọ àforíjì lọ sọ́dọ̀ lọ. Hello. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. Ibrahim ló ń sọ̀rọ̀ láti ìgbà rẹ̀. Láti ìgbé ẹgbẹ́. Náà kí ni ìbéèrè yín? Ìbéèrè mi àkọ́kọ́ ni wípé tí èèyàn bá mọ ẹnìkan hmm. bóyá ó fẹ́ fẹ́ yálà èèyàn kan ìyẹn èèyàn kan ṣá téèyàn dẹ̀ mọ̀ pé oníwà ibi ni. Hmm. ṣé ó tọ́ súnà kéèyàn sọ fún ẹnìyẹn pé kó má fẹ́ kéèyàn mọ̀ pé kéèyàn bá sọ fún kò ní lè sọ fún ẹnìyẹn pé kó má ni pé ṣé ó kéèyàn máa ṣe ọjọ́ ìbí. ìkẹta ni pé lè máa dá ẹ̀ ńkọ́ sí. lè máa. lè máa dá ẹ̀ sí. tó alhamdulilayi alákọ̀ọ́kọ́ wọn ní tí èèyàn bá máa pẹ́ nìkan fẹ́ fẹ́ nìkan tí èèyàn sì máa ní oníwà abú hmm. tí èèyàn lè sọ fún ru onítìyìn bíi kọ́jọ́ pọ́kùnrin ló fẹ́ fẹ́ obìnrin yẹn sì mọkùnrin lóníwà abú hmm. tí èèyàn lè sọ fún ru obìnrin yẹn kó má fẹ́ nítorí ìwà rẹ̀ hmm. àkọ́kọ́ ni pé tó bá kí wọ́n bá bí ọ léèrè pé kí lọ́ọ́ mọ̀ nípa alágbájá nítorí mọ̀ nípa rẹ̀ wá sọ àmọ́ wọn bí ọ léèrè wo làyọnu sọ nítorí pé bí wọ́n ṣe máa léèyàn abú náà lọ́pọ̀lọpọ̀ mọ̀ wọ́n náà léèyàn abú. ìwọ náà máa wá nǹkan láyé pọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fọ̀rọ̀ tiẹ̀ náà lọ tí wọ́n fi dá sí náà nù tí wọ́n fi bà nǹkan rẹ̀ jẹ́. so anabi sallallahu alayhi wa sallam sọ pé min husni islamil mar'i tarkuhu ma la ya'ni nínú dáadáa islam ọmọ èèyàn ó ní kó fintí ọkà sílẹ̀. àmọ́ tí wọ́n obìnrin ló bí ọ́ àwọn èèyàn obìnrin ni wọ́n bí ọ́ nítorí wọ́n mọ̀ pé ẹ̀rìn mára yín wọ́n mọ̀ pọ̀ ọ̀mà kódà hmm. wọ́n ti ẹ mọ̀ pọ̀ ọ̀mà àmọ́ lè bá wọn wádìí ń hmm. gbogbo eléyìí tó bá ṣe ọgbà aládá lórí ẹ̀ tó hmm. àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n kàn máa ṣàyọnu sọ Islam ọ̀fẹ́. tó elekeji ẹni tí ó súnà kẹ́ ẹ máa sọdún ọjọ́ òbí súnà báwo súnà tó gbogbo tí ó ṣe máa sọdún o ti rí ṣe nínú ayé rẹ tó la ilaha illallah. ẹni ìsìta bá kú ní ìsìn ní ìsìn ń bó láàmú tá à ń lọ. kí á ní hùwà lórí táwọn kan sọdún ọjọ́ ìbí wọn á lọ gbé onílù wa pé ọjọ́ ìbí ó ṣe pàtàkì kíní kan ara àgbọ̀dọ̀ fọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mu ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ fi tọ́ pé gbogbo gbèsè ayé tó ṣe nínú òfófó gbogbo gbèsè ayé tó ṣe nínú ẹ̀gàn gbogbo gbèsè ayé tó ṣe nínú ọ̀ràn dá kíni kíni tí wọ́n kíni bàbàrà kódà tó bá jẹ́ pé yẹn dáadáa ni ọ ìtakò ẹ̀sìn ọlọ́run ọba ni kò máa ṣàjọ̀dún pọ́jọ́ tí wọ́n bí ọ ṣé ń jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní sáwọn lè máa dé ìkànnà sí dáńsí pé súnà nàbì hmm. sallallahu alaihi wasallam ní ká máa rí ìkànnà wa pàápàá jùlọ lọ́sọ̀ọ̀sẹ̀ hmm. tí ẹ̀ máa lè fi sí pé gbogbo ọjọ́ jùmọ̀ ó rí ìkànnà rẹ̀ kí náà fẹ́ fi sí gbàdé sí pé wọ́n ń tà. Hmm. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello asalaamualeykum rahmatulah. aleykum salaam wa rahmatulah ibrahima àti orúkọ yín. orúkọ mi kamaldin abdulkareem. Ah, ah. kọ́má. ẹ jọ lórí lórí ìbéèrè pé ká bu wọn ká tẹ̀bù fún wọn mọ́. Hmm. nínú àwọn ọmọ àwọn kẹ́kẹ́ tó lo ansẹ̀s àwọn kí o tí ì tó lò títẹ̀ bá rà fún èyí tí o tí ì tó. àkọ́kọ́ eh, ìbéèrè yẹn ni pé eh, ọmọ kan wà ń pò pé ká ṣe nǹkan kan fún un Hmm. nígbà tí kejì ò tí ì dépò rẹ̀ ní ìsọ àwọn kan wà ń pò ká fún àwọn kan sì wà lọ́mọdún mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ hmm. fẹ́yàwó fáwọn náà nìsí sọ oníkálukú pẹ̀lú àsìkò àsìkò tí nǹkan kan tọ́ sẹ́nìkan tẹ́ ẹ bá ṣe fún ẹ nígbà tẹ́ ẹ ṣe fẹ́ lómi ń retí kóńtì náà dàgbà débẹ̀ ẹ ṣe fún hmm. wọ́n kọ́ yín o. orúkọ mi ni ọmọ ọba síwájú lókùnmọ̀ olóko látó kéde nìbò. kí ni ìbéèrè yín wà yìí. ìbéèrè mi ni pé ó gbajúmọ̀ láàrin àwa tá a jẹ́ yorùbá mhm, pé ìdájọ́ àwọn ọba ọlọ́run fi wọ́n sáàyè wọn pé tí wọ́n bá ti wọ́n ti wọ́n lè ṣe tó wù wọ́n láyé mhm. pé ìdájọ́ tiwọn ọ̀tọ̀ ni wọ́n á fẹ́ bèrè pé ṣé lóòótọ́ ni nǹkan yìí. Mhm. èkejì tó dàbí rẹ̀ ni pé tó fi bí àṣẹ ń ṣe nínú ẹ̀sìn kìnnìyí à ń dà á pọ̀ à ń dà á súnà àti ọ̀ràn èèyàn dákúntẹ ṣàlàyé ìbéèrè aláìmọ̀kan ni mo fẹ́ mọ̀ ló jẹ́ kí n béèrè mo wà láàrin àwọn èèyàn àwọn wà láàrin ara wa ni mo fẹ́ kẹ́ bá ṣàlàyé àti ẹ̀dá. kí làwọn súnà àti nǹkan tí wọ́n gẹ́gẹ́ bí àpẹẹrẹ ń sìn àwọn súnà adarùngbọ̀n sí aṣọ wa wọlé nǹkan kan bá ń bá àwọn èèyàn ń rí ní nǹkan tí ò tí ì ṣe dandan pé alhamdulilayi àkọ́kọ́ ìbéèrè tẹ́ kọ́ ṣe ẹni ó gbajúmọ̀ hmm. láàrin àwa yorùbá wípé àwọn èèyàn máa ń sọ pé ìdájọ́ àwọn ọba ìfilẹ̀ fọlọ́ ìtọ́ba wù àwọn lè ṣe ó dájú pé sọkúsọ lélẹ̀ ìsọkúsọ gidi fáwọn ẹni tí ò bá mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run wọ́n sì hmm. fi ń ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ ọba hmm. wọ́n fi ń ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ ọba lẹ̀ wọ́n fi kóbá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti kóbá ẹ̀ nìsín yóò lọ bá tí ọ̀dà pàdé wájú ọlọ́run hmm. torí pé lọ́dọ̀ ọlọ́run kò sí yàtọ̀ láàrin ọba àti mẹ̀kúnnù gbogbo apátẹ ẹrú la jẹ́ fọlọ́ hmm. ọlọ́run kàn fi ipò ó fi ṣàdánwò fáwọn kan ni hmm, ipò tọ́lọ́run á fi ṣàdánwò fún wa kò túmọ̀ sí pé àwọn lè máa tẹ̀lé basubasu wọ́n lè máa tẹ̀ òfin ọlọ́run ọba lójúmọ́lẹ̀ tọ́lọ́run bá ní ẹ ṣe àwọn lè má ṣe tọ́lọ́run bá ní ẹ pàtì àwọn lè má pàtì ah, bó lóyún ṣe lè rí bẹ́ẹ̀ nígbà tó ṣe pé dídá lọ ọlọ́run dá wọn náà ọlọ́run ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àtàlìjẹ̀nú àtẹ̀yàn ń dá wọn torí nǹkan kan àfi torí kí wọ́n lè sìn mí ipò yówó èèyàn bá lè wà hmm. ọba wo wá ló tó okùn bàtẹ́sì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípò àti ní gíga hmm. ọba wo ni tá lọ bá náà so ànábì yìí sallallahu alaihi wasallam ọba kò mú ẹ̀sìn kó fún hmm. ànábì yìí ọlọ́run sọ fún pé gbogbo ń bá wù ọ́ máa ṣe ògbón tó bá sì wọ o lè pati hmm. ọlọ́run ọba sọ fún anabi bẹ́ẹ̀ hmm. ọlọ́run sọ fún anabi pé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ lónìí kan títí tí kò fi dé ni hmm. torí ẹ mọ̀ pé nínú dictionary yorùbá lẹ ti mọ̀rọ̀ tó ẹ sì mọ̀ pé àwọn kìí ṣe pé wọ́n máa ń pa ẹ̀sìn ni tó náà ní ká máa ṣèdánilẹ́kọ̀ọ́ ká máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn nítorí pé àwọn náà ń sọ bí wọ́n ṣe gbọ́ lẹ́nu àwọn bàbá wọn hmm. àwọn bàbá wọn náà gbọ́ lẹ́nu àwọn bàbá bàbá wọn hmm. gbàtí èsì pé wọ́n nímọ̀ nípa ẹ̀sìn hmm. ẹ̀sìn sọ wípé kò sí yàtọ̀ láàrin ọba àti mẹ̀kúnnù báwa ṣe ń lọ mọ́ṣáláṣí lọ́ba náà gbọ́dọ̀ wà báwa ṣe ń ṣe sùyàmù Ramadan lọ́ba náà gbọ́dọ̀ ṣe báwa ṣe ń lọ sí hajj náà lọ́ba náà gbọ́dọ̀ lọ gbogbo oníkálukú wa lọ́lọ́run ọba fẹ̀sìn báwí ẹnìkan kan gbọ́dọ̀ bàbá ẹ̀yẹn máa ṣe ń tọ́ bá wòyìn baba ọlọ́run ti gba gbogbo ẹ̀ fún yín ẹ̀yin náà ni gbogbo èèyàn tó ń ṣẹ̀sìn fún ẹ̀yin báwo ọlọ́run ọba làwa ń sìn èyí sèèyàn là ń sìn hmm. torí ẹ̀ à ń fi àsìkò yìí à ń fi ń pàkíyèsí pé ká má ṣe jẹ́ni tí ó máa ṣì àwọn èèyàn lọ́nà hmm. ká jẹ́ni tó ṣe wípé ká jẹ́ni tó ṣe wípé á máa pe àwọn èèyàn lọ sídìí dáadáa á hmm. sì máa lé wọn jìnnà sáìdá tó lórí tẹlẹ́mù àwọn èèyàn ló ń bùkátà kún pè lọ sídìí ẹ̀sìn tolórí tẹlẹmù wọn ló ń bùkátà kún lè jìnnà ṣàìdá hmm. kí gbogbo akálèbà jẹrú Ọlọ́run ọba lódodo. wáyé o wọn ní àwọn èèyàn máa ń da nǹkan oríṣi méjì pọ̀ tí wọn máa wò pé tí wọn bá ti sọ pé súnà ni wọn ní kàkún. Hmm. so wọn lè pe nǹkan súnà ní ìdájọ́ hmm. wọn lè pe nǹkan súnà lọ́nà tó gbà wá irú àwọn àpèjúwe tẹ mú wá súnà ni lọ́nà tó gbà wá ṣùgbọ́n ọ̀ràn àyàn ni nídàájọ́ kódà Hmm. ọ̀ràn èèyàn tó le gidigidi tí ò ṣe takò hmm, hmm. nítorí pé téèyàn bá fi lè takò èèyàn ti ṣe tí wọ́n ń pè ní kabiratun minal kabair. lápèjúwe anábì sallallahu alaihi wasallam sọ pé ẹ fi rùngbà yín sílẹ̀ ẹ má fọwọ́ kan rùngbà yín ọ̀ràn èèyàn ni kò fi rùngbà rẹ lẹ̀ lábẹ́ òfin ọlọ́ débi pé nínú òfin ṣẹ̀ríyà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà nínú fọ́ọ̀kà tẹ́ ẹ bá máa máa farùngbà yín ẹlẹ́tọ̀ọ́ sí kẹ́ Mm, mm, kì í wá mm. sọ̀ràn yẹn kí lọ́ọ́ fẹ́ jìyà fún láti ayé ń bì nù kí lọ́ọ́ fẹ́ jìyà fún. bákan náà kí aṣọ ọmọ wọlé anabi sọlọ lọ àìsàn náà sọ gbogbo nítorí bá ti tayọ kókó sẹ́yìn nù náà ni. ṣé eléyìí wá ní nítorí fọwọ́ rẹ̀ ẹ̀ ẹ̀ mú. rárá o rárá o. àwọn àìpé wo awọ sòkòtò fẹ́ nu ẹ̀ sọlẹ̀ ni wọ́ ẹnu kí lọ́ọ́ fẹ́ máa fi sọlẹ̀. náà náà ẹ àní láǹfààní àti mú ìbéèrè kankan máa insha Allah kò tí la ọjọ́ mẹ́jọ ìní náà ni a tún máa pàdé pọ̀ lórí ètò yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ kọ́lọ́n kó fi san ẹlẹ́sùn orí láyé bí àti ní ọjọ́ agbẹ́nìlẹ̀ kìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimẹ̀dínà center aishanu ajẹ́lógún ọ̀sán tí wọ́n ti ń da àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan pẹ̀lú abu amina àti afa ismail tí wọ́n ti jọ kọ́ wọn ìwà ọ̀làdùn níbi ìlú mi títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mo dágbére fún ayípa sálámù alaykum rahmatulahi wa barakatuhu.